أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run máa bá ànábì àwọn alé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde àlékún àgbọ́yé ẹ̀sìn eléyìí tí máa ń jẹ́ pé èèyàn sóríire ayé àtijọ́ gbẹ̀ndẹ̀ àkìámọ̀ kọ́lọ́n kò ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa ààwẹ̀ Ramadan fourteen thirty nine ó ń súnmọ́ inú oṣù rájàbù la wà sóńgbà rájàbù bá parí ṣàbán ó tẹ̀lé so lẹ́yìn ṣàbán Ramadan ti wọlé gbogbo àwa tí a bá jẹ ààwẹ̀ sọ́rùn lọ́dún tí ó kọjá ká gbìyànjú àti máa san lọ díẹ̀díẹ̀ báyìí kí Ramadan mi ọmọ bá wa láyé lẹ́ni tó jẹ ti ìsìn tó jẹ sọ́rùn kọ́lọ́n kó sí wa lọ́mọ àlìjánná kọ́mọ́ sí wa lọ́mọ àná lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ibi tá a ti dúró níjẹjọ òun lẹni tó ń hánà omi fún yàn mẹ́nìájúlì mọ́mìn fi tẹ́ríkìlì muharramat ìlànà àwọn ẹni ọlọ́run nípa bí wọ́n ṣe máa ń gbé nǹkan ìwọ̀jú lẹ̀ àwọn nǹkan àràmù àwọn tọ́lọ̀ ń kọ̀ tọ́lọ̀ ń bínú sí tọ́lọ̀ ń ṣe léèwọ̀ tọ́lọ̀ ń ṣẹ́bilé bí wọ́n ṣe máa ń gbé jù lẹ̀ tí wọ́n è e ṣe ibi tá a wá dé ni kùfúrọ́nù ni'matil muhsin àṣẹ ara ń tí kódà tó yẹ ká sọ́ra fún òun ni ká ṣàìmoore sí ìdẹ̀kùn ẹni tó ṣe wá lóore ẹnìkan ṣe dáadáa sí wa ẹnìkan ṣe wá lóore káwọ̀ wá ṣàìmoore ká mọ̀ dúpẹ́ ká ya abaramóore jẹ eléyìí kò dáa rárá a gbọ́dọ̀ ṣọ́ra fún un àáfàá ní nínú sọ́rọ́tù Luqman aya fourteen. ọlọ́run ọba àlékè ọlá ó ń bá wa sọ̀rọ̀ nínú súrà yẹn ọlọ́run ọba wa ń sọ fún wa nípa àwọn òbí wa méjèèjì ó ní àníṣkúrù lè wà lè wà lè dá ìka ìláyé àlùmọ́sí. ẹ rí i pé ibi tọ́lọ́run ti lọ́ọ́ mú àwa tí ó dàbí ẹni pé à ń tojọ́ níbẹ̀ yẹn ká jọ nítorí tọ́lọ́run ká dá ẹjọ́ dúró ká wo tọ́lọ́run ká má wo tẹni tí ń sọ̀rọ̀ gbogbo àwọn tí bá ń tojọ́ tó fẹ́ pẹ́ wá sí sọ́nà bíi méjì mẹ́ta kábà ní kọ́ṣán wọn ṣàìtọ́n ọlọ́run níjọ́ ráyè. nam ibi tá a fà ti lọ gbé ibi tó àìní nínú àwọn tó ṣe wá lóore òun lòbí wa méjèèjì òbí tó bí ọ sáyé wọ́n tọ́jú rẹ̀ wọ́n pa ọ́ wọ́n sẹ́yìn rẹ̀ dànù báwọn olórí burúkú kan ṣe ti wà nínú òlu. No tí wọ́n ń ṣe sìnà tí wọ́n sì ń ṣẹ́yún wọ́n pọ̀ nínú àwọn ọmọ kéékèèké nínú àwọn ọmọ kéékèèké olórí bóbó wọ́n pọ̀ nínú àwọn àfọ́ ọ̀dọ́ táwọn náà ń bá àwọn ọmọ ọlọ́mọ táwọn fún wọn lóyún tani ká máa ṣẹ́yún wọ́n pọ̀ nínú àwọn àfọ́ oníjálàbí àfọ́ olóògùn àfọ́ àtàwọn obìnrin ọmọ wọlé lọ bá eh, ọjà àwọn ọ̀tà eh, àwọn fẹ́ kẹ́ bá wọn sòògùn tí lágbájá ó fi nífẹ̀ẹ́ àwọn gbogbo àwọn àfóúnjálàbí tán máa ń wọṣẹ́ tán máa ń báwọn èèyàn sóògùn yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n end up lẹ́ni tó ń ṣe zìnà torí pé ṣéèṣù tí wọ́n ń ṣe obìnrin náà ni jẹ́ kọ́sítọ́mà wọn ọ̀pọ̀lọpọ̀ òbí ti ọmọ dànù irú ẹ̀ làwọn tá à ń sọ yìí wọ́n ti ṣe wọ́n ti lóyún wọ́n ti ọmọ dànù òbí ọ̀wá dànù wọ́n lóyún wọ́n ru oyún rẹ̀ fóṣù mẹ́sàn-án àbí jù bẹ́ẹ̀ lọ àbí kọ́mọ́tò bẹ́ẹ̀ tán wọ́n tó bí ọ sáyé wọ́n tó tọ́jú rẹ̀ òfin ra kòrò òfin lè rìn òfin lè ń sọ̀rọ̀ òfin wá ń dẹ̀ ń tọ́gbọ́n ìwọ náà fi wá jẹ́ èèyàn láyé anishkuru lè wà lè wà lè dá èèkà e ìláyé àlùmọ́sí. àṣé mi ọlọ́run tí mo dá yín ẹ dúpẹ́ fèmi ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ bá wá dúpẹ́ tán fún mi wàlíwálì dáìkà àwọn òbí yín méjèèjì ẹ máa fẹ̀mí ìmoore hàn sí wọn gbogbo ọmọ tí ẹ bá dúpẹ́ fóbi rẹ̀ ọmọ burúkú ni lọ́dọ̀ Ọlọ́run ọmọ tí ó sì jìyà ni torí pé nínú àwọn àlìjánà tó lè gbà òun làwọn òbí ẹ̀ tóbi rẹ̀ bẹ́ẹ̀ lè gbẹ́sẹ̀ lálùjánà rẹ̀ ò tó wà lùjánà mọ́ ìwọ ọmọ tó forí kẹ́pẹ́ òbí rẹ ṣépè fún ọ bóyá torí boyfriend yẹ torí ìyàwó rẹ torí iṣẹ́ rẹ torí nǹkan kan pé à ìwọ ọmọ yìí ọlọ́run yọ̀wọ́lá ìkànlẹ̀ àbí ọmọ kíní ọba ju ọ̀ lépè òdìdí lọ́bẹ̀ képe ayérayé kọ́mọ̀ jẹ́ pé kò ní wọ́n lórí ẹ̀ ọwọ́ alẹ́ mọ́jọ́bí nìkan <clears throat> mùsùlùmí máa ń mẹ́ tó bá ṣe lóore ìwọ tí wọ́n ṣe lóore tó dúpẹ́ ẹni tó tún ṣe ọ́ lóore ó tún ń gbẹ̀ lẹ́sẹ̀ àbó ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá ó wá mùsùlùmí òdodo ó ṣe bí àwọn ẹni ọlọ́run wàkọ́lá nabiyu sallallahu alayhi wa sallam afọwà mustapha murad subuhi nínú tíra àwọn tá à ń lò ìmìnira ajuli mumin wọ́n tó mú àdíìsì wá wọ́n nípa nàbí sallallahu alayhi wa sallam ó ní láyé ṣkúrì láà man láyé ṣkúrì náà sáà tẹ́ ẹ bá ti lè rẹ́nìkan téèyàn ṣe lóore tí ò dúpẹ́ fẹ́yàn kò ní dúpẹ́ fọ́lọ́run yorùbá nínú àdíìsì tiwọn tí ò ní ìsinádù wọ́n sọ wípé ẹni àṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ọmọ tí ń jọ́lọ́ṣà olè olè ní ń jọ́lọ́ṣà ìtumọ̀ ẹ̀ ni pé àṣèyàn lóore ó mú oore wa lọ ó jẹ oore wa ó ṣàǹfààní lára oore wa bí ìgbà tó lè kẹ́ jí nǹkan èèyàn sọ wọn pẹ̀lú òní dúpẹ́ pé ẹ̀sìn àná tí ẹ jẹ́ kí wọ́n lé yín o àwọn pè tó bá wá wọ́n bá òun téèyàn ṣe lóore wọ́n sọ́kẹ́ ẹ̀sìn ìbí tẹ̀lé ọlọ́run ṣe ṣe à nítorí èṣù ni béèyàn bá ṣe nǹkan torí ọlọ́run náà èèyàn máa ṣe kí ni o èèyàn sọ appreciation ẹnìkan ara ọ̀yá ọkẹ̀ wá ju kọ́kẹ̀ wá kí ọ lọ wàlẹ́ o ti sí ọ lóore àsìkò kan ló fi kódà kẹjọ wà ní yàrá kẹta síra wọn tàbí ká ti wà lọ́wọ́ látàdúgbò míì ọwọ́ ni ọ́ la kó o sì ra rìcháàkà di hundred naira wàláì kó o sì pé ẹsẹ̀ omi ìjẹta àbí ẹsẹ̀ omi àná àbí ẹsẹ̀ omi ìjẹrin <clears throat> ìwé ìdúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn irú ẹ̀ ló máa ń ṣe lòmíì tó o bá ṣènáwó o ṣe súná ọmọ o ṣe nìkáì ó sì máa lọ ọkọ ó lé kí gbogbo ayé tán ṣùgbọ́n kan be bẹ tó kì irú ayé tó ti dáyé íńtánẹ́ẹ̀tì ẹni tó send message sí ní whatsapp ẹni tó send ti facebook sí ẹni tó send text message ayé tiẹ̀ ti rọrùn gan èyí tó fi máa pe àwọn èèyàn tẹnu rẹ̀ ọ̀fẹ́ gbogbo nọ́mbà wàá kó sínú kíni kan tó bá ń lo android phone wàá send message gbogbo wọn ni wọn ni wọn ò tó bá jásí pé text message ni wọ́n kẹ̀ owó tó yẹ pé hundred làwọn tó fẹ́ kí wọ́n já owó yẹn hundred ṣùgbọ́n tó fi mọ̀ send message kínní message one message two message eighty message ninety nine you send only one message gbogbo wọn dẹ̀ rí tó bá jásí pé o lo bíi WhatsApp broadcast o lo internet ó ti kó ogun wọn sí gúrùpù kan o send message yẹn lẹ́ẹ̀kan báyìí gbogbo wọn ni wọ́n ò ṣe kínní ni wọ́n ò rí tán bá wà online mùsùlùmí máa ń dúpẹ́ ọ wá ṣe gbogbo ayé wá ara <clears throat> Saudi wa ara Amẹ́ríkà wa kò tí ẹ̀ lè pè wọ́n ó náà wà nítorí Ọlọ́run ni òmùgọ̀ ni ọ́ èèyàn máa dúpẹ́ lọ́wọ́ àwọn tó bá ni mo ti rínú àwọn àfa wa nìbàdàn tẹ́gbẹ́ tí n bá aláfẹ́ láì ó rẹ̀ wọ́n mo sì lọ kí wọ́n ìgbà tí kejì wà láì wọ́n sì pè mí mo wá ń fìlì pé ọmọ kí ó lọ kí sáàsù àáfà rẹ̀ tó wá ń pè lórí fóònù pé ah àáfà ọlọ́run jẹ lálùbáríkà o mo dúpẹ́ bó ṣe wá kí mi lọ́sítù o ah ó sọ̀práìsì mi pé irú mi kọ́ yẹ kẹ́ ẹ máa pè àwọn míì lọ́yẹ kẹ́ ẹ sí kíni o mo wá kọ́ ẹ̀kọ́ kan pé sórí àwọn àáfà ló tún ní ádàbù wọ́n sọ pé ṣèbá máa kéwù mi ni ṣèbá máa sẹ́ mi ni èmi ni mo kọ́ ní tó ń jẹ èmi ni mo fi sẹ́lẹ̀ lọ́wọ́ èèyàn máa dúpẹ́ ni téèyàn bá ṣèyàn lóore àṣírí rẹ fẹ́ tú lẹ́nìkan bá yọ ọ lówó lọ́ba ní tí ọ̀bá yá mi ọlọ́run ti kátàlá kóhun ní ọ̀yá mi ẹlòmí ọ̀yá mi dẹ̀dẹ̀rìn ní ọ̀gbọ́n o lọ́pọ̀lọ́ ẹ̀sìn tí ọ̀bá yọ olóòtọ́ ẹlòmí ọ̀yọ́ ṣùgbọ́n òun lọ́yọ òdúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ń lọ èèyàn bá gbé ọ ní mọ́tò ó sì fẹ́ sọ̀ kalẹ̀ ọba tó sẹnu kúkú bí ẹnu wèrè ọyẹ wọn sọ nígbà tí ni jazakumullahu khaira ẹ ṣé o ṣé wọn lọ ra mọ́tò fún ni àbí wọn lọ bá bẹ́ẹ̀ ẹni pé ibo náà ti agbèmí ibi náà ti gbèmí kò jọkọ twenty naira lọ etí òjì omore náà nù ẹni tó gbé ọlọ́kọ̀ twenty naira níjọba jọ ní two hundred ṣé kò ní gbé ọ níjọ tó bá jẹ́ two thousand ten travel ṣé kò ní gbé ọ èèyàn máa mọ ore ni anábì lẹ́ni tí ọba lè máa dúpẹ́ lọ́wọ́ èèyàn kò ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá mustapha muradu nínú tíra wọn ni wà kọ́ làbáàdù salaf kò fúrọ́nù nìímà mínàlì kabairi wọ́n láwọn àáfàá tí wọ́n ti lọ́nu àwọn àfẹ́ ẹni re wọ́n ní kẹ́nìkan ó ṣe oore fún wa kó ṣèdẹ̀kùn kan fún wa káwá ṣà ìmoore wọ́n lẹ́sẹ̀ ńlá ni jẹ́mọ̀ kí náà pé ẹ̀ṣẹ̀ ńlá àwọn kàbá irú vùnú àwọn ẹ̀ṣẹ̀ tó lè jẹ́ èèyàn parẹ́ tó lè jẹ́ èèyàn wọ̀nà tó lè jẹ́ èèyàn ó jìyà lọ́dọ̀ ọlọ́nkọ́lọ́n kó sì wálẹ̀ tí ọmọ mọ́re àǹfààní tá a bá wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe dáadáa sí wa ọ̀nà méjì ni wàṣúkúrù abilimujazat aobi dua jama ẹjọ ẹjẹ kọkàn wa papọ̀ lórí níta ń ṣàlàyé ẹni tó ṣe wá lóore aláàlẹ́ dúpẹ́ lọ́nà mélòó ọ̀nà méjì a tó lè fi kẹta kún gan ọ̀nà àkọ́kọ́ ni pé ẹni tó ṣe yín lóore ẹ̀yin náà dá oore padà fún un jama èèyàn ṣe yín lóore kan ẹ̀yin náà ṣe kí ni ẹ tún foore míì dá padà fún ẹ̀yin ọ̀dáná nínú ilé yín lánàá nébọ̀ yín wá ṣàkíyèsí ó dẹ̀ gbé ráìsì fún yín ọwọ́ àdì ọ̀tẹ̀ tí ń bọ̀ òun náà dáná ẹ̀yin wá dáná ẹ̀yin ẹ gbé ráìsì fún ẹ tún fi dòdò sí ẹ tún fi máínmáín sí tó bá rọrùn bẹ́ẹ̀ èyí òun ni wípé kìí ṣe pé pàṣípàrọ̀ sẹ́rí tí yorùbá máa ń ṣe trading by barter ìranú ìzẹ̀ ìranù lásán lélẹ́yìn o ẹnìkan gbà mo ṣe súná ọmọ ọwá ó five hundred èmi ní five hundred ò ní gbalada lọ́dọ̀ ọlọ́run téèyàn bá wá tó fún five hundred ó rí pé òun ò lówó lọ ìwọ lówó lọ ìwọ fún ní five thousand <clears throat> àṣeyàn ìwọ náà mọ̀ yẹ ẹni tó yẹ pé àwọn èèyàn ó ṣe dáadáa sí tóun ọ̀wà máa fa burú san dáadáa àṣẹ nínú ọ̀nà tá a máa ń gbà dúpẹ́ ni pé tẹ́nìkan bá ṣe dáadáa sí wa àwa náà tó lè tó san lẹ́san dáadáa yẹn pẹ̀lú pé káwa náà hùwà dáadáa míì ká fi san lẹ́san torí pé ẹni tó ṣe dáadáa sí ọmọ ṣe mistake ẹ ṣe mọ̀láìkà obìmọ̀ alákọ̀ọ́kọ́ ọwá ọbọ̀ ọ̀dáná ẹ̀yin obe kí n lo ẹ̀yin obìnrin súná ọmọ rẹ àkíkọ̀ rẹ kújọ́ kan ó ti dé ata ọbọ̀ ọ̀ràn ewédú ọbọ̀ ọlọ ẹ̀gúsí ọbọ̀ ọ̀sẹ̀gúsí obi mi ẹlẹ́ẹ̀kejì ọwa wá ẹjọ́ lọ ra ẹran ní Bódìjà ni ẹjọ́ lọ lọ ìlúbọ́ ni ẹjọ́ lọ já ata ni obi mi ẹlẹ́ẹ̀kẹta wá òun wá bímọ kan <clears throat> ọ̀lọ́ kò sọ nǹkan kan ó tó bímọ kejì ọ̀lọ́ ó tó bímọ kẹta ọ̀lọ́ àfa yóò rò kúmù yìí ò táwọn bá bímọ èmi ọ̀lọ́ yìí ń bá wọn ṣe báyìí mo sọ ọmọ kínní mo lọ ọmọ wọn débi ọmọ karùn-ún èmi kan ní wọn wá mo bímọ kejì wọn wá kẹta sébà náà wà náà bí sì ẹ̀mí rẹ̀ má ìwọ tó o lọ ibi tí gbalada òun ò ní o kò gbalada ṣùgbọ́n kí náà bí mùsùlùmí èèyàn máa ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó bá ń dáadáa sí yàn kí kìí ṣe pé o fi ṣe pàṣípààrọ̀ in tó o lè fi compensate ẹ̀ tí ó jẹ́ kọ́kàn rẹ̀ ó balẹ̀ tẹ́mi tiẹ̀ náà dùn jẹ́mọ̀ sí tá à ń sọ yà bí òye àáfà la máa ń dúpẹ́ lọ́nà yẹn a ó bì dùá àbí ká ṣàdúrà fún àdúrà yẹn wá pín sí méjì jẹ́mọ̀ ó pín sí mélòó àdùáwù àlìmáfúù àdúrà tí wọ́n gbà wá láti inú súnà kò ní jazakumullahu khairan jẹ́mọ̀ kí mo pè é. sórí wọ́tọ̀ ọjọ́ méèké lọ ní adam mọ́mọ́ ló jàzákàlá ọ̀kẹ́ ráfàgbàlagbà ló jàzákúmú jàzákúmú mú púrà dání jàzákàlá ọ̀kẹ́ rà ẹgbẹ́ rẹ̀ lẹ́ntọ́ bá sọ̀rọ̀ lo plural jàzákú ló fi jápẹ́ yìí tẹ́ ẹ jẹ́ obìnrin ọ̀dọ́ yìí sì mò ń gbáwọn ẹjọ́ kéékèèké o etí kẹ́ ẹ fi tírẹ́nì àwọn ọmọ ti yín jazakumu lọ́wọ́ kẹ́ra ìbá jẹ́ ẹgbẹ́ wọn ìbá jẹ́ nítán jùlọ ẹ fi plural kọ́ wọn èyí wọn mú kíni dání o àpọ́nlé kẹ́kẹ́ bàbá rẹ̀ náà wàá fún olówó mọ́tò jàsákàlá ọ̀ka ìrà ó yẹ kéèyàn gba létí pé ọmọ ilé òtí ẹ̀yìn ádàmù ẹ̀yìn àbá ìdíbi jàsákà kí ẹsẹ̀ fi rẹ̀ ìtẹ́ ẹ̀kọ́ nu ọmọ ekéde ní magnetic brain jàsákùnmù ni pé ó ti mú plural àti àpọ́nlé respect wọ́n ní pé jàsákà singular ni owó mo respect dání so èèyàn sì mọ́ respect fọ́kẹ́ ni o ẹni tó bá jágbà alágbà ni àjàsákùnmù lọ́wọ́ ká ìrà ẹ̀ ń bá sọ fún ànábì tẹ́ ẹ bá ti wí bẹ́ẹ̀ ó ti dógóńgó kéèyàn dúpẹ́ torí pé ìtumọ̀ rẹ̀ ní pálọ̀ ó jẹ àlùjẹ́ náà ìtumọ̀ jẹ̀sá kúmọ̀ lọ́wọ́ khairan ní ti ń jẹ́ khairan òun ni kí ni o àlìjánà kí ni jẹ́ khairan ọlọ́wọ́ san yín lẹ́san o kí ni jẹ́ oore mọ́tò èso oore ilé èso oore ilé máa jóná téyìn ó máa sọkọ́ mọ́tò amalájá téyìn ó bu ẹ̀gọ́ yé pẹ̀lẹ́ pẹ̀jẹ́ pọ̀ seven million mọ́tò pẹ̀jẹ́ harvard yóò bù sẹ́kù ilé lẹjọ́ nẹ́kọ́ ní my magnificent building my magnificent building is burning my magnificent building ọkùnrin olówó kan ní mọ́tò rẹ̀ jóná lọ́nà èkó kọ̀ọ̀mọ́ bí ó ṣe pa mọ́tò ó ní ah my twelve five ní kẹ́ mílíọ̀nù mọ́tò nítọ́kẹ́ rẹ iye owó tó fi ra mọ́tò lékè ni o ìlọ́ọ̀pá lẹ́kọ́ ṣùgbọ́n tọ́lọ́ ń bá ṣe àlùjẹ́ náà fún yẹn wàláì kò sí bá àlùjẹ́ náà àlùjẹ́ náà. èèyàn lè jẹun láyé kó yàn lẹ́nu ah, oúnjẹ ti gbóná jù èèyàn lè jẹ oúnjẹ tí ó tutù tí ó máa rìn yàn oúnjẹ àlùjẹ náà ò ní tutù regede kò ní gbóná lágbóná gbogbo nǹkan àlùjẹ náà nọ́mà nọ́mà ni ọlọ́run jáwọ́ àlùjẹ náà. àdúrà kan nìyẹn khairan kò tó wá sí tó burú káyàn sàdúrà Yorùbá ah, o ní ìsinmi èèyàn assist ẹ monetarily èèyàn fẹ́ gbalé owó ilé rẹ wá ti jó ó ti ẹ́ǹdì ọwọ́ fẹ́ sanwó ilé mi láwọn ní pé àfà ẹyin lẹ́yìn àfà ṣe máa ṣe nìyẹn ẹ kẹ̀ máa ṣe bí àfọ oṣù náà rọ́kan ẹyin kìíní kan aláwìn níyín ẹyin olòṣì níyín tẹ́lẹ̀ pẹ́ lè gbalẹ̀ tèmi lèmi ò gbè yín nù ẹ jẹ́ n gbà wọ́n tí lèmi ò gbè tó ti yé kéèyàn máa jẹ mí lówó mi ò fẹ́ rárá ẹ̀yin àfọ olóṣì burúkú yìí <laughs> láàlọ́dún ti ń sọ̀rọ̀ sí ọ ó ti rò ọ́ pé kó wọn náà lè dolówó lọ́la nílùú ìbàdàn a ti rí ẹni tọ́rẹ́ǹtì ilé ń bì kan tí wọ́n kó bòsè rárá bẹ́ẹ̀ ọ padà kó kú òun ilé òun látara òsì lẹ́yìn àsìkò díẹ̀ tí ọ̀pẹ òun lọ padà ra lé yẹn wàláì lọ padà ra ilé ilé tó ti rẹ́ǹtì rí òun lọ́wọ́ padà jẹ́ láńlọ́ọ̀dù lónìí tí wọ́n sọ̀rọ̀. àdá ìwọ́lọ́ ẹtí jọ́lọ̀ nìyẹn ọ̀gá lónìí a máa dọ ọmọọṣẹ́ lọ́la ọmọọṣẹ́ lọ́la a máa dọ̀gá àáfà àtọ́kọ́ máa ń kéwò lè jẹ́pọ̀ máa kéwò lè nímọ̀ jùlọ mo ti rí nígbà tá à ń ṣe NTI wa PGD wa ní NTI ní mólúkọ ẹ̀dì lọ́rẹ̀ méjì nínú àwọn lẹ́tọ́rà UI tó wá ń kọ́ wa ń gbà yẹn tíṣà rẹ̀ tọkọ́ primary school àwọn tó ṣe PGD bàbá abẹ́yà grade two ayẹjọ́ tí àwọn fi ń ṣe kótó ní kí àwọn náà sáré friday kó tó di degree ọmọ tó kọ́ bóun ṣe parí ó lọ secondary school secondary school university university master master phd ọmọ tó kọ́ ń jó òní ti wá di tíṣà òun ní wọn ah, yẹ sọ àwọn ah, ọgá tó fi ẹ mọ́tò ah, ọgá mi lẹ́jẹ́ lónìí wà lẹ́yìn tí ń jọ́ lọ nìyẹn lèyí ó sì gbọ́dọ̀ máa jọ́ èèyàn lójú <clears throat> ìta sọ débẹ̀ ni pé téèyàn bá ṣe wá lóore a máa ń ṣe kínní a máa ń dúpẹ́ nínú àdúrà ọ̀wà wo àwọn àdúrà sọ̀ǹtọ̀sọ̀ǹtọ̀ tí ló tiẹ̀ ní òdùn ọ̀wà wọn ládùúà ọ wà bíi tírélà tírélà tó tóbi gidi ọ wọ̀n ládùúgbà tírélà tó mọ̀ gómìnà ah, àdúrà yìí tó ti ń pọ̀ ju ah, bàbá ẹ̀yin lẹ́sẹ̀ báyìí fún mi ah, wàhálà ìtìlá lọ́dún sọ pé ẹ̀sìn mi òun ò fi hàn lẹ́sìn bá fi kó wọlé tó wọlé fi pé yìí bàbá ẹ̀ ní rí o ẹ̀ ní tọrọ jẹ ọ̀rọ̀ yìí ò ní dojúrú ọlọ́run máa bá ń gbé yín ga ọ̀sàsì àdúrà ń lọ bí dọ́sìnì méjì <laughs> òun kò ní àdúrà bàbá àìsàn ò ní ṣe yín àwọn ọmọ yóò mọ kaláàánú gbogbo tẹ́ bá ti ń dẹ́wọ́ lórí yóò mọ yọrí sí rere jẹ̀mọ́ wàhálà ìta ni wọ́n ṣàdúrà fún tí ọ̀la ìkẹ́ àdúrà ẹ máa àdúrà ìtì ń pọ̀ pé ọ̀dà ẹ sórí ibú ìgbà tó máa ṣe pé méjì kí ni ó wí àdúrà ọ̀pọ̀ jù ẹ bá ládùúrà pọ̀ ẹ fún olépè tẹ́ntẹ́ní kí la fẹ́ lò ń bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa máa ń fojú àwọn kankan bíbá ó dẹ̀ wà ní ẹmbàṣe wá lóore ká jẹ̀sákùn láàkà ó ti tó bẹ́ẹ̀ nígbà míì tẹ bá fẹ́ fi hàn ẹni yẹn pé wàláì mo appreciate ẹ̀ mo mẹ́rú ọlọ́run kan tó yá mi lówó nígbà tí mo wá dá owó yẹn padà èmi gangan mọ̀ wàláì mo compose àdúrà tó lágbára fún lórí WhatsApp mo wá send ẹ̀ sí through internet ah èmi gan rí pàdúrà tí mo ṣe ìyọ́ lágbára pọ̀ mo mọ̀ mọ́ sọ̀bọ̀n ọlọ́run ní jẹ́ ẹ̀fọ́jú you will never become blind you will never mo sá sa àwọn àdúrà jọ inú tiẹ̀ náà dùn sẹ́gẹ́tì lè ṣe torí kò ṣe mí lóore ẹ̀ ń tọ́ yá mi lówó tí mo lò fún bísínẹ́sì mi tí má jẹ profit òun ni màá kó profit fún ó sì yá mi non interest owó tó nítumọ̀ ṣé lẹ́yìn ìní ṣàdúrà fún mùsùlùmí máa ń ṣe ẹ̀mí ìmoore ó tó pàdé ẹ̀ ah aláàjì wà lẹ́yìn gbàgbé orí tẹ́lẹ̀ ṣe mí jẹ́ òní o ah ọlọ́run ní jẹ́ ọ̀tá fún yín o ọlọ́run ní wakọ̀ yín wá rí ìfà ọ̀sàtún gbogbo àwọn àdúrà yẹn èèyàn a máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣe yẹn ní oore torí pé téèyàn bá ṣe ọ́ lóore tó o bá ti lè dúpẹ́ àwọn àáfàá ní mínkàbá irí zùnà mínkàbá irí àzùnà ara àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá táwa gbọ́dọ̀ sọ́ra fún òun ni kọ́lọ̀ kò sí alọ́mọ àlìjẹ́nì kọ́mọ̀ sí alọ́mọ náà èyí ò part one nínú tíra àmì ní mọ́mì ilé ìta ń lò part two ní al-iyas min rawhi Allahi ta'ala wal àáfàá ní ara mìnìájúlì mọ́mìn fi tẹ́ríkìlì muharramat ara tó yẹ káwa mùsùlùmí mùmíní òdodo ká sọ́ra fún òun ni kéèyàn ọjà kàmùnà kéèyàn ó ti rọra ẹ̀ pé kéèyàn olúṣọ pé ìwà lọ pokùnso ní báyìí ah ibi tọ́rọ̀ dé dúró ìwà láì fọ́wa náà lèmi náà máa ṣe o ah pé ìròkè ó lè dáa fún mi mọ́ o àbí kémi náà lọ́ máa pààyàn o ẹwà àwọn tí ń pààyàn sókà wọ́n rọra wọn pín ní àáfàá wà láì má rọra rẹ pin tàbí kéèyàn ó ti ṣe lọ́hùn dáàrin kan kọ́ wá rò pé ah, ibi tí mo ṣe lọ́hùn dé ìlera àlùjá náà wò ó fẹ̀ẹ́kan jẹ́ máa ṣe lọ wà láì má rọra rẹ pin wọ́n jẹ́ ká sọ kọ́ wá ní pé èyí kọ́lẹ́ torí ibú kan lẹ̀ ayé kankan kọ́lọ́pàá mi o èmi ni mo para mi o nígbà tí mo gbèsè tí mo ọ one point seven million mo sì rí pé iye kinní kan ikú yájẹsẹ lọ ìlọjẹ kí n dàbí ọgbọ́n o <laughs> ọba para rẹ wà ò tó ji lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ náà àdìsí ni tó bá já pé ọjẹ́ sódà ni wàláhì lọ́rùn ó tó máa sódà lọ kọ̀wá ní bó tó já sí pé sìmẹ́ǹtì ni sìmẹ́ǹtì original wọ́n wà bọ̀ pònú jáàná mọ́ ọ wà á mu sìmẹ́ǹtì kùnú jáàná ọ mọ̀ mu gbogbo tí fò rẹ̀ ọ mọ̀ ẹja wọ́n tún bọ̀ replace ẹ̀ tó já sí pé pokùnso ni àáfà à ó tí ì pokùnso wọ́n bọ̀ pogójú wọ́n bọ̀ pakọ̀ tọ́ ọmọ ẹja bọ̀ ọ mọ̀ pokùnso nu ná tí náà mọ̀ fi hàn lábẹ́ tọ́ ọmọ ẹja sínú ná jẹ́mọ́ ẹ̀ mẹ́ta yóò sú wa kí ló sú ọ láyé eighty nine sixty fifty thousand kí ló kí ló bá yé sú ọ ẹyin òun ní problem báyìí nílé ọkọ kí ló bá yé ọ ọmọ òun òun ní problem báyìí lórí ọmọ kí ló já yóò ọ iṣẹ́ òun ò lọ déédéé ọmọ ìjà yóò ọ ọdún mélòó náà lòlú láyé tá yóò wàá sú ọ ńbẹ nínú alukur'an suratu yusuf quran chapter twelve verse eighty seven ọlọ́ni iná wùláyé ẹ̀sìnmí rọ̀ wíìlá ìlàlùkọ́ mọ́lùkàfíwì. ẹ ní ráwọn kan kí wọ́n já kàmùnà ń bi orí ọlọ́run kí wọ́n ti sọ kán ti lose hope kí wọ́n ti rò wípé orí ò tún lè jẹ́ tàwọn mọ́ ẹnìkan ò ní í já kúrò níbi ìkẹ́ ọlọ́run àyàfà wọn àwọn ọ̀tá ọlọ́run máa ń já lu as a case ẹ sáàmù Ọbásanjọ́ Nàìjíríà ta ni ọmọ Ọbásanjọ́ former president wa ẹni tó bá kàtọ̀ Ọbásanjọ́ níjọ́ tí ó kú lẹ́wọ̀n ní òní twenty thousand naira ni wọ́n ló kù lákàntì ẹ̀ Ọlọ́run wá yọ kú lẹ́wọ̀n lóbi jákèrò àwọn èèyàn bíi Ọbásanjọ́ ó yẹ kán dúpẹ́ fọ́lọ́run ṣùgbọ́n kọ̀lọ́pọ̀ wọn náà àìmoore náà fi ń dúpẹ́ fọ́lọ́run ọ̀nà tó lè gbàdúpẹ́ ni kọ́ ọmọ sílọ̀ kọ́ ọmọ kírun kọ́ ọmọ gbààwẹ̀ àáfà Ọbásanjọ́ sì kú lẹ́wọ̀n wàláì ẹlẹ́wọ̀n nínú ẹlẹ́wọ̀n nàìjíríà ọ̀kan náà lọ́básanjọ́ sẹ́nu èèyàn gbà mọ́ former president ní nìsín ọbásanjọ́ wá kú lẹ́wọ̀n gbogbo ayé wá dìbò fún ọwọ́ ajá rẹ̀ lẹ́ẹ̀mẹ́rin jẹ́ mọ́ ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìsìn as far as Nigeria history is concerned kò tí ì sẹ́ni tí ó tí ì darí nàìjíríà tó tó ọbásanjọ́ ó darí nàìjíríà nígbà ológun bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó tún wá darí nàìjíríà fọdún mẹ́jọ nígbà kínní nígbà olóṣèlú òun ló ti ìlú ọdún tó pọ̀ jù darí nàìjíríà ṣùgbọ́n àwọn èèyàn ronú ọ̀pọ̀lọpọ̀ wa tọ́lọ̀ ń bájọ wá kú ò nínú ìṣòro wọ́n lọ́ọ́ máa ìjẹbẹ̀rí tí ń jápọ̀ àyà ọwọ́ àfà wá lórí òkè àmọ́ wá jọra wa lójú mọ́jà kàmù náà rí ọlọ́run kèfèrí làwọn tí màá ṣe bẹ́ẹ̀ ọlọ́run mọ́ sí wá ń kèfèrí ọlọ́run ọba tó wá ń sọ nínú súrọ́tù ṣúrọ́ quran chapter forty two verse twenty eight ọlọ́run ọba ní wàhùwà lẹ́dí yóná sílùlọ́ ìtàmì bá àdìmọ́ ọ̀nà tu. nígbà táwọn èèyàn bá ti já kàn múná pé ah, wà lẹ́ òjò ọlọ́run lọ́dún yìí ọlọ́run sì rọ òjò ẹ ká tó mú kú lójò ìgbà táwọn èèyàn ròké, màmá ẹ̀ lè bí màmá yóò sì lóyún yóò sì bímọ bàbá ẹ̀ lè fóbìnrin lóyún yóò sì fóbìnrin lóyún yóò sì bímọ. òwò Allah ta ní mọ́ Allah. ọlọ́run ọba tó wá ń sọ nínú Zumar Quran chapter thirty nine verse fifty three ọba ní. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا jẹ́mọ́ ọlọ́run ní ẹ̀yin ẹrúsìn mi tẹ́ ẹ ti sẹ̀mí ẹ ti gbẹ́rù gbọ́n rí ẹ ti kọjá àlà ẹ ṣàṣejù ẹ kàkọ́ yọ ẹ ntibi ntíbi àbí àwọ ọlọ́run ọba fi yín sí ọlọ́run ní bá rí bẹ́ẹ̀ ẹ mọ̀ wàá rò pé ah, wàláyé ẹ̀ṣẹ̀ yìí ti pọ̀ ju yìí lè rí ìyọnu ọlọ́run ní ẹ mọ̀ rò bẹ́ẹ̀ o látẹ́kùnà tó min rahmatillah ẹ mọ̀ jàkan múná ń bi ìkẹ́ iná gbogbo téèyàn bá sẹ́ni tó lè forí jama tá a bá wò àáfàá ni ẹ wo ntọ́sẹ̀lẹ̀ láyé ànábì wa Muhammad sallallahu ẹnìkan ló wá bi ànábì nípa àáfàá páàdì ah, àáfàá páàdì tí wọ́n lọ bá sórí ló fi já sí pé ìyàtọ̀ ń bẹ láàrin àlàálímù wàlàábìdù àlàálímù àrọ̀bání àfọ́ onímímọ̀ tọ́bẹ̀rù ọlọ́run òun lẹni tó nímọ̀ tí ń sin lọ́hun tó ń ṣe tọ́lọ́hun tó ń tẹ̀lé súnà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ṣùgbọ́n àlẹ́ alimu ṣayitọ́ ní àfẹ́sù ó nímọ̀ lóòótọ́ ìmọ̀ kí ló ní jàmọ́ kí ni èṣù ọlọ́mọṣẹ́ ti wá bẹ́ẹ̀. ṣé wàá rí gbàmí àlẹ́ ẹni ẹlẹ́ni kẹ́ ń ó lè kú mọ́sálásí ó lè parí fúránì kan jọ́ àbíjọ́ mẹ́ta kò lè mọ́gbà ẹ̀ Monday Thursday ṣùgbọ́n kò ní mọ̀ àlùwàlà ló kéré kọ̀ mọ̀dájú ẹ̀ àǹfààní ọ̀tọ́rọ̀ rẹ bá ti wá rí báyẹn tán bá ti bí ọ́ ní fatiwa yá sọ pé là adìrí kí ni kọ́ ọ máa sọ kí ni túmọ̀ rẹ̀ <laughs> èmi ọmọ o èmi èso àfa àmọ́gẹ níta agbẹ́lẹ́nu àwọn àfa àmọ́gẹ ńwé láwà ní ni o níta agbẹ́lẹ́nu àwọn àfa àní kí ni o ṣùgbọ́n ètò ìbéèrè mi ìmọ̀ ṣùgbọ́n mo kọ́ tá àfa àti ṣàlàyé báyìí rí àlàyé tí wọn náà wá gbọ́n ọ wà ṣàlàyé pẹ̀lú bó ti gbọ́ lẹ́nu kí ni o lẹ́nu onímọ̀ jẹ́mọ̀ kí ni tí ó wà ṣẹlẹ̀ wọ́n bá lọ bá àpáàdì àpáàdì tí ó ní mọ̀ gangan òwò kẹ́ ara ṣe lọ́rùn rẹ̀ jẹ́jẹ́ wọ́n ní ẹ̀wọ́ arákùnrin kan ni ó ti pààyàn tí sáwá ti sí ẹ̀yìn náà ó ti pààyàn ninety ẹ́ àpáàdì tí ń ṣe lọ́rùn jẹ́jẹ́ ní ẹ̀tọ́ sọ èèyàn mélòó mọ́kàndínní ọgọ́rùn-ún ẹ́. ẹ eh, ninety nine ọlọ́run lè forí jì ọba àròkè àbá ẹ̀ẹ́tọ́ ẹ̀ẹ́tọ́ bàtà wa yín sọ ọlọ́run lè forí kò sì nàkọ́ ẹni o náà ní kẹ́ni o àsẹ́ni wa tó mú ó tó mú àdàdà ní ọba ẹ̀ orí àbá apáàdì ọba dọ́ndrẹ́dì kí ló fàájẹ̀ mọ́ àáfàá apáàdì fi àmọ́ sà ó fi ìtara dáhùn kẹ́ni o ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe mọ̀ jẹ́mọ̀ kí ni ó wá ṣẹlẹ̀ wọ́n láyé ti wá sùn pé mo dẹ̀ fẹ́ túbá ó sì ní ìlera foríjìn bó ṣe lọ́dọ̀ àfa kan nìyẹn ìgbà tí lọ́dọ̀ àfa yẹn ó ní mo fẹ́ túbá ṣùgbọ́n mo kọ́ lọ́dọ̀ àfa kan gbà mọ́ pa yẹn náà ìdílé lọ́ba lọ́wọ́ lè foríjìn mi mo bá tán pa wọ́n ní tí kìí ṣe pọ́n bẹ̀rù kọ́ fẹ́ pọ̀ òun náà ṣe ń gbà mí <laughs> èèyàn lè jẹ́ ìjì fàtà kí wọ́n bá ṣe kí ni o kí wọ́n sọ orí èèyàn kalẹ̀ kìí ṣe pọ́ńbẹ́rù pípa ah, ó ní kò le tó bá òun àforíjìn ọlọ́run ò le tó bá òun ó ní sọ ọmọ tó ṣe àáfàá yẹn sọ díẹ̀ ó rí páwùjọ tó wà ló ń ṣe kíni o ìlòdì ọmọ ọ̀sẹ̀ lọ́hùn ó ní sọ orí nǹkan tó ṣe nǹkan ẹyọ kan ni ó kú nílùú tó wà lọ́dọ̀ àwọn olórí ibú ọmọ wa lọ ọ̀lù báyìí àwọn mùsùlùmí lọ́wọ́ à ń bẹ̀ fábúdì láhá máa wù lọ́mọ bá wọn ṣe lọ́hùn àáfà kò bá pa àáfà àáfò onímọ̀ tó lọ́lọ́run ó forí jì kò bá pa ah, ọlọ́run ṣe wálẹ̀ tí ó nímọ̀ tí ó lè máa lò kí ni tí ó ṣẹlẹ̀ jama arákùnrin yóò tó jákàmùnà kò lúṣò ọba tó lọ bá àáfà yẹn ìyẹn ló ra forí jì o ṣùgbọ́n wà kú òní kí ni o àwùjọ tó wà máa lọ lù báyìí ṣẹ́rẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ bí àdìsí yẹn ìgbà mí ọ̀pọ̀lọpọ̀ wa ọmọ wa àbúrò wa ọmọ ké wa ọmọ ṣẹ́ wa àwọn ọmọ tí ń gbé kọ́sọ́dì wa ẹni tí wọ́n ń bá rìn àwùjọ tí wọ́n ń keep a máa affect wọn ẹ mọ̀jọ̀ máa yọ bó lórí burúkú èèyàn rẹ̀ kọ́ mọ̀jọ̀ lórí burúkú àsáwùjọ burúkú tó wà ni ló jẹ́ kó máa misbehave ọ̀yà máa lọ àwọn ẹni rẹ̀ mọ̀lẹ́kà ìgbà tó kú àwọn mọ̀lẹ́kà wá ń jà sí ọ̀n lọ ọ̀nà ọ̀n lọ àlìjánà ọ̀n lọ ọ̀nà ọ̀n lọ àlìjánà torí pé kò tí ì délùú àwọn ẹni rẹ mọ̀lẹ́kà kan wá wá pé ẹ má wulẹ̀ jà ó yẹ wọ́n ẹ̀wọ̀n ìlú tó ti ń bọ̀ ẹ tó wọn ìlú tó ṣe kí ni o ibi tó bá fìsì jù ní tó yẹ pé ìlú tó ń lọ ní ìjọba àlìjánà wọ́n nígbà tí wọ́n wọ̀n ó fìsì bẹ́ẹ̀ bí íǹchì kan bí ẹsẹ̀ bàtà kan bóyá sórí rẹ̀ ayé ayé kọlọ́jà wa náà sórí rẹ̀ kí la fẹ́ lò ń bẹ́ẹ̀ bó ṣe wù kẹ́sìn ọ̀wá tó pọ̀ tó a tún gbọ́dọ̀ lùsọ pọ́lọ̀wọ̀ lè foríjì wa ó ti pààyàn ó ti ṣẹbọ ó ti ta tẹ́tẹ́ ó ti ṣe sìná ó ti mutí ó ti jalè ó ti bóra ó ti ṣe jẹ́rì ó ṣe pámì ó ti ṣẹ́yún gbogbo tí ọ̀dà ló ti ṣe látẹ̀kẹ́nà tó min rahmatillah. iná lọ́ọ̀ ayẹ́gẹ̀fẹ́ rọ́ọ̀dọ̀ náà bà tó bá rí bẹ́ẹ̀ ọlọ́ni ẹ̀ má já kàmú náà bí ọ̀rọ̀ èmi ọlọ́run torí pé wọ́n máa ń forí gbogbo ẹ̀ṣẹ̀ jẹni tó bá ṣẹ̀ ni ọlọ́run mi á sọ̀rọ̀ fún aláàm fúnṣẹ́m ẹ̀yin tọ́já sí pé ẹ ti gbẹ́rù gbọ́n rí ti kọjá àlà síra yín ti ṣe ń

anábì náà wá sọ báyìí pé ó ní láyẹ̀ mú tánà ó ní sẹ́ rí ẹnìkankan yín ò gbọ́dọ̀ kú o ilá wàhùwà kínni wàhùwà husna dhanni billahi ta'ala àfi kó ń tọ̀ ò ní ọkàn dáadáa sọ́lọ̀ ẹ gbọ́dọ̀ kú lẹ́ni tí ó máa ro aburú dáadáa lẹ́ẹ̀mọ̀ rò nípa ọlọ́run òun náà lẹ́sìn máa sọ fáyé nípa ọlọ́run èyí tó tó wá tẹ̀lé ni àlẹ́ amúnù mímákìrì láà kéèyàn ọ̀fọ̀kànbalẹ̀ dé sí ọlọ́run pé ọ àwa ń kírun àwa ń gbàwẹ̀ ọlọ́run ò lè ṣe báyẹn fún wa wú àyù mọ́tò ṣe mistake bẹ́ẹ̀ náà ẹ̀rọ lómi yóò tìjọ lè lójú pẹ̀lú wọn bá jọ ṣètà sọ́rẹ́ tí ń ṣe àáfàá ní àlámúnù mímákìrì láà a jẹ́ pé àwa fọkànbalẹ̀ dé ète ọlọ́run àbí ìjìyà ọlọ́run àbí àwọn wàhálà tó lè wá látọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́run kó là wá. ọlọ́run ní fàlàyé amẹ́nu makrọ́lọ́ọ̀yì ìlàkọ̀ọ́mọ́lùkọ́ sírún. ní Suratul A'raf Quran chapter seven verse ninety nine ọlọ́run ní ẹ̀ ní rẹ́ nìkan kọ́ wá ní èmi kọ́sítọ́mà ọlọ́run mo ti máa bọ́ lọ́ọ́ rajà ọlọ́run mọ̀ mí ọlọ́run gbọ́dọ̀ ṣe báyẹn fún wàhálà ìta ni ó àwọn ẹni ọlọ́run gan lọ́wọ́ máa ń dánwò jù èyàn ó ṣọ́ra ni èyàn ó sì máa bẹ ọlọ́run èyàn fọkàn balẹ̀ pé àánú ilé mi ò lè jóná wọn à lè jí mọ́tò mi lọ nǹkan kan ò lè sọmọ mi ta ni ọ́ àwọn tó lóore gangan ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún wọn so kéèyàn má fọkàn balẹ̀ dè sí ọlọ́run o so ti yé ọlọ́run láwọn tí bá ń ṣe bẹ́ẹ̀ ńlá lẹ́kọ́ múlẹ̀ kàṣírù àwọn olórí ibú bọ́lá ọ̀sẹ̀ pé gangan ló kàṣírù náà àwọn ìjọ olórí ibú náà máa ń fọkàn balẹ̀ pé kí ọlọ́run fẹ́ ṣe ẹyin tó bá tiẹ̀ ṣe gan kí lọ́ọ́ fẹ́ bóun ni ó ṣe ṣe. wọ́kọ́lá tààlà ọlọ́run bá tó ń sọ báyìí pé àdá ìdá fáríwú bì máa ń tú àkádúnáwó bá ta ẹ̀ ráwọn kẹfìrì àwọn ọ̀tá ọlọ́run ọba wọ́n ń yọ̀ wọ́n ń pọ̀ sẹ̀sẹ̀ inú wọn ń dùn. kí ni tí ó wàá ṣẹlẹ̀ ó ní tẹ́ ẹ̀ di wípé àtá ìdá fáríwú bì máa ń tó wọ́n wá ń yọ̀ wọ́n ń dunnú wọ́n ń sẹlẹ̀bírẹ́tì ìwọ̀nba nǹkan tọ́já sí wípé ńláwọ́ ọlọ́run ọba ṣe fún wọn. bákan náà atúnlẹ̀ ọlọ́wà nígbà wọn wá ń yọ̀ tínú wọn ń dùn àkàdúnáwó bákítà tá ń lójijì aka wọn lẹ̀ lójijì adẹ wàhálà sí wọn kọlọ́n kó là wá o. àáfàá ní ká tún lọ́ọ́ mọ iná lẹ́dínà láyẹ̀rí jóná lẹ́kọ́ àná. ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون ọlọ́run ọba ń sọ àwọn tí ò pàdé ọlọ́run àwọn tí wọ́n ń bẹ̀rù pípàdé ọlọ́run wàrọ́dú bíláhàyà ti dúníyà inú wọn wá ń dùn wọ́n nífẹ̀ẹ́ wátúmọ̀ anúbíà wọ́n wá fọkàn balẹ̀ sí wàlẹ́dínà òmùhánà àyà tìǹà gọ̀fìlò. ọlọ́lá àwọn tá à ń sọ yìí rọ̀dúbílẹ̀ àyà ti dúníyà wọ́n yọnu sáyé wátúmọ̀ anúbíà ọkàn wọn tó wá balẹ̀ sáyé wàlẹ́dínà òmùhánà àyà tìǹà gọ̀fìlò. àtàwọn èèyàn kan tó já sí wípé wọ́n jẹ́ òpè gọ̀fìlún wọ́n jẹ́ olódo wọ́n jẹ́ aláìmọ̀kan gbogbo orú àwọn ọkọ̀ yìí ó lọ fún wọn òpònú ni wọ́n afọ́fúngbèmù ni wọ́n aláìnílàákàyè ni wọ́n irú àwọn tá a wá ń sọ yìí wọ́n máa wá ṣe báyìí lọ hátà ìdá afárẹ́ òbí máa ò tó àkàdúnáwó bá kìtà tán ọlọ́run ní lójijì àákẹ́gbá wọn mú ni pẹ̀lú ilẹ̀ àti pẹ̀lú ìyà àti pẹ̀lú ìbínú àwọn ọlọ́run ọlọ́run mọ́ gbà wá mú o. wàkọ́lá tààlà ọlọ́run tó wá sọ báyìí pé iná lẹ́dí iná láyẹ́rújú iná lẹ́kọ́ haná dájúdájú àwọn tọ́já sí pé wọ́n àrán kápá àwọn lè pàdé ọlọ́run wàrọ̀ dóbélà àyà àti dóníyà wọ́n wá yọnu sílẹ̀ ayé wá túmọ̀ àǹdùbíà ọkàn wọn tó wá balẹ̀ sí wàlẹ́dínà òmò àná àyà tìǹà gọ̀fìlò. àwọn tó já sí pé wọ́n ya òpè wọ́n ya afọ́fun gbé mu wọ́n yóò ponú nípa ntọ́jọ́ mọ́ ọ̀run. jama tó bá wá rí bẹ́ẹ̀ níta fẹ́ lò níbí ni wípé àwọn ànábì ọlọ́run gan wọ́n sọ pé àmú trọ́ọ̀sì ọlọ́run ọlọ́run ò lè dán mi wò kì í ṣerú mi ibi táwa bá tọ́lọ́run dé yàrá ọlọ́run tún gbọ́dọ̀ sọ pé òun fẹ́ dánrú wa ìwú mọ́ wàhálà ìtajọba á dánwò tọ́lọ́run bá ti dán ọwọ́ ta ló tún fẹ́ dánwò la sì gbọ́dọ̀ sọ́ra èyí tó kàn ní àlùmọ́tọ́ fif fi wásnì yìí wà kẹ́hìlì yìí hmm. agbọ́nrin ńlá leléyìí àwọn tí máa ń dín òsùn wọn kù gbogbo ẹ̀yin jẹ̀mọ́ ọlọ́jà kóńgò ẹja bẹ̀rù ọlọ kóńgò tó pé òun ni ẹja máa lò àwọn oníbẹtiróòlù odò làwọn kẹ̀ ń yí wọ́n ya ọ̀tá ọlọ́run góódì láwọn oníbẹtiróò nínú ìlú tiwa yìí ọ̀tọ̀ ni tó rà ọ̀tọ̀ ni tí wọ́n tà fọ́ èèyàn ra petrol fifty litres twenty five ní ọba ń bẹ̀ wọ́n ti bá a ta tẹ́gùn sí i irú ẹ̀ ṣẹlẹ̀ nígbà kan tá à ń tẹ́ráfù tí dráìfà tó balẹ̀ mọ́tò yìí pẹtrol yóò gbóhùn débi báyìí pẹtrol bá tán bá fẹ́ tán lójú ọlọ́run ní kí lè pọ́ wà tó fi wọlé epo nìyẹn. àwọn ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí mùsùlùmí là wa. alimotofif fi wazni yìí wákẹ́ẹ̀lì yìí àwọn nǹkan tó jẹ́ pé àwọn agolo à ń lo kóńgò àtàwọn ètò jẹ́ olóṣùwọ̀n tá a gbé nǹkan tá a ṣe yẹn lórí òṣùwọ̀n gbogbo eléyìí a gbọ́dọ̀ gbìyànjú ká ṣọ́ra ọlọ́run ní wáyé ló ń lè lèmọ̀tọ̀ fìfín ìbínú èmi ọlọ́run ìyà látọ̀dọ̀ èmi ọlọ́run odidi ààyè burúkú kan nínú náà àwọn àfáàní ní jẹ́ wáyé ló ọlọ́run mọ̀jà wọ̀ ń tiwa wáyé ló ń lè lèmọ̀tọ̀ fìfín gbogbo àwọn tí wọ́n máa ń dín òsùn wọn kù ọlọ́run ní kí ìbínú èmi ọlọ́run kọ́ lọ máa bá wọn àwọn wo wá ní alladhina idha iktalu ala nnasi yastawfun àwọn tó já sí pé táwọn bá lọ ra gàárì wọn ò ní gàárì olóko àwọn fi kinní kan gbé wọn wọn gàárì wọn ò fi wọn ò gbé tayàtayà wọn lọ ra rẹ́sì wọn lọ rẹwà àwọn wọn tó kún wọn lọ rèlùbọ́ gidi èlùbọ́ ọlá fún wọn lọ wọn wọn tó kún gbogbo nǹkan wọn wọn wọn tó kún ṣùgbọ́n o tán bá wá fẹ́ tà wá ìdákàlù um awazanu um yuxirun bóyá wọ́n fẹ́ wọ́n ní ti òṣùwọ̀n wíwọn nǹkan oníkóńgò ni àbáwọn nǹkan òṣùwọ̀n wíwọn nǹkan lọ́nà míì bóyá oríṣi ọ̀nà tó máa ń gba àwọn nǹkan táwọn bá ti á fẹ́ ta padà yóò ṣe róòmù wọ́n ṣe jàǹbá wọ́n láyìíká ọ̀rọ̀ lè mi sọlẹ̀ rábìlà alámi ọlọ́run làwa hmm, o. ayàtà adé yìí ó ní iṣu abdullahi ọmọ umaru atátìgbọ́ ọkọ̀ umaru ọmọ kàtọ́ọ̀bù rí ara ọmọ rẹ̀ labdullahi wọ́n ní tó bá ka àwọn àyà yìí ó máa ń dákú ni jama warapa ògbé ẹ̀tẹ̀ òmu yóò wá ah ọlọ́run mọ̀ fún wa ní mọ́ ní òdodo ẹmọ tó máa ń palẹ́kún yẹ́hùn mọ́ ẹ wọ́n ní péjọ yẹn tán káyà yẹn lọ fún tán dàrin yẹn ó bu ẹkún ni kéèyàn máa ká lọ kó wá débi wáyé ló ń lè mọ́tò fífi alẹ́dínà ìdáktáló alánàṣì yastawfun wà ìdákálú awọ́zànú yòsèrón aláyàdúnú láyé kánà ó mọ̀mí òun thon lèyàwó mìíràn àdìm يوم يقوم الناس لرب العالمين almohim aya yìí abdullahi ibn umar tó bá kà wọ́n dákú wọ́n wá bí pé kí lọ́fà tó máa ń dákú ó lẹ́yìn inú òrónú sí ni yawma yaqumu nnasu li rabbil alamin ọjọ́ tó nìyẹn ó dùn níwájú tí wọ́n máa lẹ́rọ̀bẹ́lá ọjọ́ tó já sí pé èèyàn wà á dúró níwájú ọlọ́run gbogbo ayé èèyàn nù wọn ẹja nù wọn tọ́kì nù wọn kínní kan nù wọn. tẹ́ dórí àgbò dórí ṣùgbọ́n ẹ jẹ́ ẹ ṣe mistake ewúrẹ́ adìẹ wọn wọn ò ní tó dáwọn àfáà kan máa parọ́ lẹ́rẹ̀ rìnkìní kankankan má ń jẹ́kẹ́ni kọ́ tán ọ jẹ ọlọ́ńdàlùjánà àti náà nítorí èèyàn àti kéde àtàlùjánà lónìí. ibẹ̀ yẹn láti rárá dúró àáfàá wa ń ṣàlàyé nípa pé a gbọ́dọ̀ ṣọ́ra gbogbo ń tọ́jọ mọ́ kéèyàn máa dín nǹkan kù. ìwà àwọn ọ̀tá ọlọ́run ọba ni ìwà jàǹbá ni ìwà mímọ jẹ owó olówó lọ́nà ìtọ́ òun ni gbogbo eléyìí àwa gbọ́dọ̀ sọ ṣe so a gbọ́dọ̀ gbìyànjú kárí wípé irú ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ń tajà ẹ mọ̀jẹ̀ àtòrí prọ́fìtì ká lọ ba ọ̀ràn wa jẹ́ ìwọ̀nba èrè tẹ́ ẹ bá rí ọlọ́wọ́ fàlùbáríkà sí i ọmọ yín ò ní gbóná ilé yín ò ní jóná wàláì téèyàn bá rówó díẹ̀ tí ọ̀nà lórí wàhálà tó ń rówó òtùjọ tó ń jẹ̀jẹ̀ mú rọrùn ó lóore ju kó rówó tó pọ̀ kọ́ máa ná lórí wàhálà lọ ẹ̀já bẹ̀rù ọlọ́run ọba ibi tí a ti dúró lè ní òun nìyẹn á fààyè béèrè lẹ̀ tó ti yé pẹ̀lú pé òjò tó ti ń rọ̀ àbẹ̀lọ́n òjò eléyìí ti ń rọ̀ yìí Allahumma sọ ìṣèbá náà fẹ́ à. òjò etí ọ̀jòjò dáadáa òjò aláǹfààní òun ni kọ́ ọba ní ṣe òjò yìí ọlọ́run orílẹ̀-èdè nàìjíríà ara àsìkò gbígbà àdúà nígbà tójò bá ń rọ̀ orílẹ̀-èdè ọlọ́run má ó dàrú má jẹ́ kó fẹ́ ẹ̀ dàrú gbogbo àwọn wàhálà wájú wọn kọ́ ọmọ kan bì kan olè rọ́ọ̀bù bì kan wàhálà kan ọlọ́run bá ní ṣe gbogbo ẹ̀ mọ́ máa bá ní kọ́ àwọn olórí wa màá ṣe gbogbo àwọn amọ́gbálẹ́gbẹ̀ẹ́ wọn náà máa bá ní kọ́ wọn màá ṣe gbogbo àwọn tó fẹ́ kórílẹ̀-èdè yìí ó dá ọlọ́run bá ní kó wọn lọ́wọ́ gbogbo àwọn tó fẹ́ kọ́ sáà máa dàrú kọ́ jẹ́ pé bí rírí jẹ mọ́ dàrú ibẹ̀ làwọn ò ti máa rí nǹkan jẹ ọlọ́run má gbà fún wọn ọ̀yọ́ state títí wá ń bì náà ọlọ́run má jẹ́ ó dàrú ìlú ìbàdàn wa tá a wà yìí ọlọ́run jẹ́ ó máa tò àdúgbò wa mùsùlùmí mọ́ṣálà lọ tá a wà yìí náà ọlọ́run jẹ́ ó máa ẹnì kọ̀ọ̀kan wa náà àwa ni tá à ń bọ́ lọ ń sọ aláwọn nǹkan kan méjì mẹ́ta mẹ́rin márùn-ún tá a fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa ibi tá a ro kan oore sí ọlọ́mọ oore jáde ń bẹ̀ ibi tá a ro kan oore sí ọlọ́mọ oore jáde ń bẹ̀ fún wa jẹ́ ká sorí ire ayé àtijọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama ọlọ́run ibi tọ́rọ̀ wa kan bò sí jọ jẹ́nu àlìjánà Firdaus mọ́jọ́rọ̀ wa kan bò sínú jáànámọ̀ ọlọ́run gbogbo ògbìyànjú wa lọ́sàn-án àti lóru ibi táwa bá bẹ̀sẹ̀ rẹ̀ jẹ́ kí tàwọn ọmọ wa ó tó jù bẹ́ẹ̀ lọ wá já sórí ire subhanaka allahumma bihamdik ashadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin salamu alaykum wa rahmatulahi wa barakatuh.